adúgbò ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wa tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àníbọ̀ Muhammad kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gé àti àwọn ará lórí àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ yóò tó wájú ọmọ Islam tí ó fi jágbó èdè ọlọ́run jẹ́ wà nínú wọn. ọ̀rọ̀ sì tẹ̀síwájú lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn tá à ń bá lọ lórí ìgbóló ọlọ́run bá tó ọlọ́ọ̀bá ni aláàánú olùṣe àánú àánú tọ́lọ́ èyí tó ṣe wípé yọ hàn síyàn ṣùgbọ́n àtúbọ̀tán rẹ̀ nígbà téèyàn bá lò ó bó ṣe yẹ kó lò ni ó jẹ fún ọlọ́run kó sọ àpò nùrú ẹ̀ ọ̀nbẹ́nu èyí tó jẹ́ ìyá ọlọ́run tó yẹ pé ìdààmú ìdààbò oríṣiríṣi ṣùgbọ́n nígbà tí ó bá parí àánú ọlọ́ọ̀ni ọjà sí àwa ti ṣe àkàwé oríṣiríṣi la fi sọ̀rọ̀ òṣèlú níjẹta tààtàn parí ẹ̀ lánàá lórí wípé ẹ yóò tọ́lọ́run bá gbé sípò pé kọ́ máa pàṣẹ nǹkan nu orí ọlọ́run ló ṣe fún un tọ́ba lò ó dáadáa tó sojúṣe rẹ̀ a jẹ́ pé oore ń pé àánú ń pé ṣùgbọ́n tọ́ba lò ó lòkulò àánú tó já sí ìyà ni ó jẹ fún ọjọ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà sì yẹn tó wà lórí ipò gẹ́gẹ́ àdìsítà kàlánù tẹpẹ torí ipò òun ni wọ́n fi wá ń fún lẹ́bùn àwọn èèyàn fi wá ń fún lẹ́bùn wọ́n á ń kó pamọ́ pé Ọlọ́run ṣe wọn mọ ní good luck bad luck ìlọyẹ kọkùn ní torí pé tó bá jókòó létí òsì ń pò yẹn kò ní fún wẹẹbù báyìí owó gbogbogbò náà ni wọ́n ń fún ẹbùsùn àánú àdìsá nàbẹ sallallahu alaihi wasallam so ẹ̀ ń tàlẹ́ sàṣà mi kọ́ lọ gba sàkà wa táwọn èèyàn tó wá àwọn èèyàn fún sàkà tí wọ́n tó fún lẹ́bùn mọ́ nígbà tó kó dọ́dọ̀ àníṣe sàlá wa sẹpẹ́rẹ́tì oní sàkà tí wọ́n kó tìyín rè o èyí tí wọ́n fòun rè o àníṣe sàlá mi wá jókòó lé bàbá rẹ̀ kó wá bẹ̀ wọ́n àpò fún ọ so gbogbo ẹni tí mùsùlùmí tẹ bá sì fà yí lẹ̀ fúrú nǹkan báyẹn so yóò fa wàhálà so àti ṣe àkàrí tó pọ̀ lórí ẹ̀ lánàá kódà tẹ mọ́ tíjà tí so tí ó di wípé lẹ́nu kíláàsì yóò máa concentrate pọ̀ lórí ọmọ rẹ̀ torí ẹ̀bùn kò gbọdọ̀ jẹ́ lásán kọ́nà kó sànù wa. lẹ́yìn ìgbà náà labọ́ síbi lábẹ́ agbárin yẹn láti sọ ẹlẹ́ẹ̀kẹjọ ẹni tó pa ọmọ rẹ̀ tì tó ń ṣèṣirò owó lásán pé owó ń pọ̀ sí ìkọ̀nà lórí ọmọ rẹ̀ so orí ẹ̀jẹ̀ lọ́nà ti fún yẹn orí tí ó kàn kò síyà nìyẹn tó fi ra ọmọ yẹn láàrin àti wọn sọ àyà Quran lórí ẹ̀. odìkejì ẹni tó ṣe wàhálà lórí ọmọ tí ń náwó tí ń nára wàhálà ní tòótọ́ ṣùgbọ́n yóò já sí àánú ọlọ́run fún un èyí ẹlẹ́ẹ̀kẹwàá iṣẹ́ tí yẹn bá rí kó jódùn rẹ̀ kọ́ máa ń wọ̀n kọ́ wà wọ̀n tí ọlọ́run lọ́ máa ń nǹkan oore ọlọ́run ni ìyẹn wàá máa ṣàdúrà kọ́lọ́jọ́ já sí oore ọlọ́run nìkan ló mọ tí ọ̀pá wọn sí abẹ́ rẹ̀ kéèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́mọ sí ẹsẹ̀ gbé kọ́mọ tẹ̀lé àṣẹ tọ́lọ́run kọ́ àwọn ọbẹ̀ lọ́run pé kọjá sí oore gbére fóun tí ó sì jẹ́ àna ọlọ́run gbére ìmí máa ń bẹ tó ṣe pé nígbà tó bá yá yóò di ìyà fún tọ̀ pàtàkì jùlọ nígbà tí ọba sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ náà ni ìkọbìn sílẹ̀ kì í dùn mẹ́mìí tòótọ́ ó lè já sóore lọ́dọ̀ ọlọ́run ó lè já sóore lẹ́yìn ọ̀rẹ́ yìí ó sì lè já sí kan òkú lẹ́yìn ọ̀rẹ́ yìí so kéèyàn sá make sure pé gbogbo ìgbà tó ń gbégbèsè òun òun ò yapa tọ́lọ́run èyí tí yapa tọ́lọ́run bá fi wá kéèyàn tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kó sì ṣe àtúnṣe ntọ́ba rọrùn láti túnṣe ìbẹ̀lẹ̀ àdúró sí lánàá ẹlẹ́ẹ̀kẹtàlá. òun naa ni admission téèyàn máa ń rí lọ sí iléèwé àbí yunifásitì ni àbí institution ni tó o bá ti rí ìkẹ́ ọlọ́run lọ́lọ́run ṣe fún ọ kọ́ wa máa bẹ́ẹ̀ lọ́run pé kọ́lọ́run jẹ́ ọjà sí kẹjálẹ̀ wa fọkànbalẹ̀ pé a ah, kò sí problem so àìmọye irú nǹkan míì tó yẹ pé òdìkejì ní ọjà sí kọ́lọ́run kó ṣàánú wa bẹ́ẹ̀ náà ni téèyàn bá ṣèrìn àjò láti wá ìjẹ ìmu àbí kójú ṣe kọ́ rọrùn nínú orí ọlọ́run ni ìyẹn wàá máa bẹ lọ́run pé wọ́n ọlọ́run o jẹ́ ọjà sí orí délẹ̀ o jẹ́ ọjà àánú ayé àti ọ̀run fún mi o mọ́jọ́ jẹ́ tayé nìkan o torí pé n ti ń gbẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́ọ̀bà nìkan lọ́mọ o àwọn onímọ̀ sọ yìí pé wàlìbẹ́yìn ìzún lílifàtà wà màkàánà tún yẹ́wò mọ̀lìmọ̀ ábí wàhádùwà tún lámùtò àhàdì kéèyàn ò fi lélẹ̀ kọjáde kó tíráfù lọ gbọ́bọ ya kó dé iyì bẹ́ẹ̀ táwọn yẹn kó alágbájá ah, báyìí ti tó mú bọ bórí nǹkan bọ bí orí nǹkan bọ iyì kọ́kọ́ nù á ah, ọfà so bóyá lọ ni ọkọ̀ lọ́wọ́ lọ so lẹ́yìn ìgbà náà ipò tó ga yóò máa bẹ fún nígbà tó bá dé tó bá rí nǹkan mú ṣùgbọ́n tó ń tọ́jẹ́ pé n tó mú bọ̀ ó rí lò nílò tó dáa tí ò fi yapa tọ́lọ́n tó bá fi yapa tọ́lọ́n oore tí kágo sí ìyà inú ẹ̀ ní bẹ lọ́wọ́ rẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kọ́ ìdógún ọlọ́run ní súnà lórí ilẹ̀ nínú súnà rẹ̀ náà ni òjò ti ń rọ̀ ìgbà míì yọ pọ̀ rẹpẹtẹ Ànábì sallallahu alaihi wasallam ní tí a bá ti gbọ́ kójò bẹ̀rẹ̀ báyìí ká máa sọ́kà Allahumma tayyiban nafi'an alahumma tayyiban nafi'an ìrẹ Ọlọ́run jẹ́ ọjẹ́ pé alahumma sayyiban nafi'an sayyiban nafi'an ìrẹ Ọlọ́run jẹ́ ọjẹ́ pé òjò tí ń rọ̀ yìí òjò tí ó máa dà tí ó sì wúlò fún wa ni kọ́mọ̀jẹ́ ìtí ọjà kan yòókù òjò á máa bẹ̀rẹ̀ wẹ́rẹ́ báyìí fẹ́ pé yóò domi yálé wọ́n bá dijọ́ kejì lẹ́mọ̀ gbọ́ pé gbégbá lọ gbà lọ kọ́lọ́n kọ́ máa sọ àpò ń bẹ̀ so orí ọlọ́ọ̀ni rírọ̀ rẹ̀ tí ń rọ̀ fún wa àǹfààní la fi ń ṣe wa bẹ̀ lọ́run pé kọ́mọ́ jà sí kan yòókù bẹ́ẹ̀ náà sì ni ti ń sán àrá nínú ti ọlọ́ọ̀ba tó gbé kalẹ̀ fún fún ilé ayé yìí ni ó sì ń dẹ́rù ẹ̀dẹ́ ènìyàn tí bá pọ̀ báyìí ìyẹn ọ̀fẹ́ lè sá lọ kódà ìmí ni kò ní mọ̀ bó lọ́dọ̀ kálukú so ọlọ́run bá fi ń ṣe ọ̀fin dọ́là nínú àyà Kùránì ọlọ́run ti tọ́ka sí lórí pé tasbih ìwẹ́ náà bá mọ́ ìnira àdìtà ń gbọ̀n o náà sì ni ohun tó ga jù lé ayé títí dìsìn àwọn ẹ̀dẹ́ ni ò tí ì lè ṣe nǹkan tí ó kì í gbèsè dàbí ara tẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́kọ̀ọ́ lẹ́mọ̀ gbọ́n bàdàn lẹ́mọ̀ gbọ́n kọ́ ẹ̀ ń gbọ́n lọ́rin lásìkò kan náà ẹ̀dẹ́ yìí ò tí ì lágbára rẹ̀. ṣùgbọ́n ṣe wá rí yẹn oore ọlọ́run bá ń bẹ́ńbẹ́ ìyá ọlọ́run bá náà sì ń bẹ́ńbẹ́ gẹ́gẹ́ lọ́ba ti tọ́ka sínú suratu Rum aya twenty three tọ́lọ́ba àlìkẹ́lá sọ pé wa min ayatihi yurikumul barqa khawfan wa tama'an wa yunazzilu minas sama'i ma'an fayuhyi bihil arda ba'da mawtiha inna fi dhalika la ayatin liqawmin ya'qilun nínú ohun àmì tẹ́ẹ̀fì mọ́ ọlọ́run ọba àlékè ọlá ó náà ní pé mọ̀nàmọ́ná yóò máa fi hàn yín tí ọmọ kọ̀yàn án káwọ́fán tẹ́rù ọba ẹlòmíì pé mọ̀nàmọ́ná ló ti kọ yàrá ó dùn ní ìsìn wàtọ́ màá ń ẹni tó sì ti gbin nǹkan tó kọ tí ń retí òjò tẹ́lẹ̀ òun sì tún máa tẹ̀wé ẹ̀kọ́ ọlọ́run máa ṣe wọn o ọlọ́run máa ṣe wọn o ìgbà tójú bá rọ̀ tó ń pí ọwọ́ tó máa kígbe pé ah, kò ní sọ́jà lọ́la òjò yìí ti rọ̀ oníṣẹ́ ọjà lọla bẹ́ẹ̀ náà sì lẹ́nu yóò sì máa dunú bọ́lọ́ mọ̀ sí àwọn nǹkan àwọn ọ̀tà lóko àánú ọlọ́run ènìyàn tí ọmọ ẹja sàánú lọ́dọ̀ ẹlòmíì yóò tún máa dá tí ìyá lọ́dọ̀ ẹlòmíì ọlọ́run ní wàyí náà zilu sàmá ìmọ̀ á ọlọ́run ọba náà ní í omi kalẹ̀ fún yín láti tọ́wà lókè àrùdọ̀ bá àdàmọ̀ òtí hà ọlọ́wọ́ wàá sọ ilẹ̀ jì í lẹ́yìn ìgbà tó ti kú tẹ́lẹ̀ inna fi dhalika la ayatin li qaumin ya'qilun eléyìí jẹ́ ohun àmì fún ẹ́mbáṣe làákàyò tí ó fi mọ̀ ọlọ́run láàyè mí nu Qur'an nu suratu Ra'd aya ìkejìlá àti kẹtàlá ọlọ́ba àlekẹ́lá sọ fún wa pé huwa alladhi yurikumul barqa khawfan wa tam'a wa yunshi'u as ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال الله يوم ولوبا والذي يريكم البرق خوفا وطمعا أولهم في منمنا هين tí ó máa jẹ́ ìbẹ̀rù fáwọn èèyàn kan afọkantẹ dáadáa fáwọn èèyàn kan wáyún ṣe ó sàhábà fìkọ́l àwọn ẹ̀sùjò tí ó wúwo tí ó lómi nú ọlọ́run ló ń ṣe ẹ̀dá wọn ló ń kó wọn jọ ẹ̀sùjò míì sì ń bẹ tẹ́lẹ̀ pé kò ní ni yọ kàn kọjá ni ni o ẹ̀ bá ti rẹ̀ ti ń ta ti sú ṣùgbọ́n ìtì ọ̀rọ̀ bí ó sì rọ̀ sọ́dọ̀ yín ọlọ́run bó sì jẹ bómi mi tó dènà ní lọ rọ sí yóò sì gbọdọ yín kọjá lẹ́sìn máa rí. làáfọ̀ olórin fi sọ wípé ilé ayé tẹ̀ ìṣe mú sahabi nìkò làbí ń bá rí wà mọ́ bẹ́ẹ̀ náà rí ti jà ìwà múná. ni tí ò lómi nú ẹ rò pé adùn bẹ̀ bí ó ṣe máa lọ́nu àsìkò tí ọjà yẹn lẹ̀ ń bọ̀ àdéhìn ọjà alẹ̀ tí ọmọ ọ̀dọ́ nù sáré ẹ̀sùjò tó tó ní omi nù ọlọ́run ló nù ń ṣe ẹ̀dá ẹ̀ ló ń kójọ wa yusabbihu ar-ra'du bihamdi ara ó máa ṣe subhanallahi fọlọ́run yọ ọmọ wẹlé wọn bá mọ pẹ̀lú yíyin ọlọ́run wal malaikatu min khifati àwọn màláìka náà máa wẹ ọlọ́run bá mọ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run

ọlọ́run wá ní kí ẹ̀ta para kì í ṣe gbogbo ìràwọ̀ gbogbo ìràwọ̀ gbọ́dọ̀ bọ́lẹ̀ o àwọn àwọn onímọ̀ wọ́n sọ pé ìràwọ̀ tóbi ju ilé ayé lọ lọ́nà àìmọye tọ́pọ̀ ìràwọ̀ ẹyọ kọ̀ọ̀kan báyìí ó ju kan lọ nítorí ó jìnà sí wa lórí àwọn òkun nígbà tí ẹ̀ ń bá bọ́ọ̀lù sọ ọ̀kan tó bá ṣe ń jìnà sí bọ́ọ̀lù ọlọ́run ní òun àmọ́ ẹran sí ẹ tó bá wù ú tí ó jẹ iná ọyọ sí gbogbo àmọ́ ìyá ṣá ọlọ́run bọ̀ wá àbíká ìfọlọ́ àbúrò ẹ̀dá rẹ̀ ọlọ́mọdé àwọn onílù ẹ̀ ọ̀la àti tòló láàmú rẹ̀ torí àwọn ọmọ sọ pé tójú bá ti ń rọ̀ kéèyàn kéèyàn bá ti bẹ̀rẹ̀ sí rọ̀ àbíyá àìsàn kéèyàn pa fóònù ẹ pa pátápátá kéde kí kò fi sẹ́lẹ̀ǹtì kọ́ pa pátápátá kọ́mọ́bà àrùn ara lọ́wọ́ kọ́mọ́ bá àwọn ẹ̀ka para yìí kọ́mọ́ bá àwọn lọ́wọ́. ọlọ́ọ̀bá adéjọ́lá sọ pé ọyọ sí ibùdó náà àmàlì yáṣà ẹ̀tọ́ bá wọn lọ́wọ́ náà bá jẹ́ ọba ọ̀hún yóò jẹ́ àdéjọ́ náà fi la. àwọn èèyàn sì ń di ẹ̀pà lọ nínú àwọn káàdì ẹlẹ́wọ̀n ìgbé òsì ọlọ́ ẹlẹ́wọ̀n ìgbé ọlọ́ bẹ ṣùgbọ́n àwọn òṣàdéjì ìbí náà náà wọ́n ọlọ́run bá ní gbogbo tí wọ́n ti yẹ etí ọ̀lẹ́tọ̀ ni ìwọ́wọ́ ṣẹ̀dí ìlúmíhà ọlọ́run bá àlejò ọlá ọba tó ń lé ní agbára ni. afárá ọ̀rọ̀ sí nínú síra ẹ̀ka tó ní àtẹ̀sí ìtẹ̀lé ọtó pẹ̀lú mìta mìta àti ìlọ́bà yìí. ó ní tọ́ ọba mọ tọ́ ọba ti lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọ̀jẹ̀ náà ń tọ́lọ̀ ń dá pẹ̀lú ìṣesí rẹ̀ tó kó ìbẹ̀rù sínú àti ìyà tó sì tún kó àánú ọlọ́run sínú adékè ọ̀sẹ̀ mọ díẹ̀ nínú ìtọ́kàn nínú àánú ọlọ́run àti ìtọ́pamọ́ nínú ìyà ọlọ́run bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe wá wà nìyẹn ẹlòmíì ó lè jẹun oúnjẹ rèé nínú àánú ọlọ́run ṣùgbọ́n tí ó jẹ tó jẹ lásìkò kan tí ó bì fún yọ fẹ́ lè gbé bóyá lọ́wọ́ jọ mọ́ ọlọ́pàá tó àpò gbogbo ẹ̀. ńgbà bá jẹ gbogbo oúnjẹ àbí ohun nǹkan ó fún mi ohun nǹkan kí nǹkan mọ́ yọ fẹ́ lè gbé a ìyẹn gbọ́dọ̀ máa sọ gbogbo omi tí ọba máa gbẹ̀mí lọ́fẹ́ sọ ọgbọ́dọ̀ máa ń lójúmọ́ sọlọ́dà nǹkan jíjẹ nǹkan mọ́ àti ìkan nínú ọjà sílò wọlé àti tóbi rẹ wọlé àánú rẹ ẹlòmíì ti wá ọlú kọmọ pé aṣọ ó lè ràn án lọ́wọ́ díẹ̀ lásán ni fẹ́rẹ́fẹ́ báwo rẹ ti gbogbo dùgbọ dùgbò lọnà gbogbo oríṣiríṣi tí ìkẹ́ ọlọ́run bá tọrọ mọ́ ìgbà míì bẹ́ẹ̀ tó yẹ kí ìyá ọlọ́run bá tún rọ̀ mọ́ ní ànábì ọ̀sálàlá àyọ̀sálà tó fi kọ́ wa nínú àdúrà tí wọ́n ń ṣe tá a bá fẹ́ wẹ̀wù. أسوك اللهم إني أسألك خيرا وخير ما جبلته عليه وأعوذ بك من شره وشر ما جبلته عليه ìrì ọlọ́run orí aṣọ ìlú ọ̀fẹ́ o orí aṣọ ìlú ó ṣe fún mi o àti ntọ́ ọ̀dá dá púpọ̀ jẹ́ orí ètò ìyẹn òbí náà sí ojú ó ṣe fún mi. mo sì wá sọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ kó n bí aburú rẹ o àti aburú ìlú ọlọ́run dá aṣọ ìlú bẹ́ẹ̀ náà ni obìnrin tí ìrọ̀ bẹ́ àníbi ọ̀sán ọ̀la àdìọ̀sán àwọn ọkọ̀ alájọ àtàásì ìjọba bá kọ́ délé téèyàn ó gùn ní irun oríṣi báyìí nínú ẹ̀ náà ni téèyàn ọlọ́run orí ara rẹ̀ ni wọ́n lọ́wọ́ àtòrí tó dájú ẹ̀ fún mọ wá àtọ́jọ́ rẹ̀ kó bí aburú ti ń bẹ lára rẹ̀ àti aburú tó dájú ẹ̀ fún bí gbogbo nǹkan tó wá wà lọ́rẹ̀ pẹ́tẹ́ nìyẹn lè gbé orí ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkejì náà ti kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n dà orí rẹ̀ kọ́ máa ṣe fún wa kọ́ máa ṣàbù rẹ̀ fún àwọn bí yẹn bá ara mọ́tò olùpẹ́ lọ́dọ̀ ọlọ́run orí ọlọ́run ọwọ́ aṣáájú àti aláhùnmẹ́ ní aṣẹ àdúgbà kẹ́yìrà wàkẹ́yìrà máa jẹ balùwẹ̀ àlẹ́ wọ́n àrò olùgbà mí sáré ha wọ́n sẹ́kùn máa jẹ balùwẹ̀ àlẹ́ ìrẹ́ ọlọ́run orí rẹ̀ mọ́tò lọ́dọ̀ rẹ̀ o àti orí náà kódà nínú ìtọ́fẹ́ síngúdù ní kí mọ́tò ọba wọn wá ní kẹwàátì èèyàn mọ̀ pé ẹrù ló gbé kàwé ìwọ́n kan ti nẹ́sí ni ó ti ó ti yóò ẹgbẹ́ yóò gbé yẹn yóò gbé ìjọba ta tó bá di pé wọn náà ti wọn bá wọn wá àwọn wá ní ibi ẹ̀dá ó rí àwọn ọ̀fẹ́ ní kọ́nà ń já máa rí méjì àárẹ̀ àbúrú rẹ̀ o torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ohun tí èèyàn bá ṣe kọ́kọ́rọ́ rẹ̀ lọ́lọ́lọ́ ó sì ṣàdúrà lọ́dọ̀ ọlọ́run tó tó torí ọ̀ bẹ́ẹ̀ bá ti bọ̀ wá sọ́nu sọ̀láńtò lè ṣe tára àti àdúrà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin lé ní ogún ó náà ní orí ọlọ́run tí wọ́n ṣe fún yàn pẹ̀lú mọ̀ ọlọ́kọ́ sàlùwà ọ̀sẹ̀ tí ò ní mọ̀ ó lè wá ìdúrà ọlọ́run ìwọ́n tó ní wọn bá àti wọ́n tó ní tọ́kọ̀ àti wọ́n tó ti dùn bẹ́ẹ̀ nínú orí ọlọ́run ni gẹ́gẹ́ bí ayàtà ti kà síwájú ní sọ́rọ́tò káà nípa musa àti kéde ọlọ́run bá ọlọ́sọ yìí pé fàwájàdá abidjanmi ní ìbàdìnnà àkàyìnà rọ̀hámàkà mìíràn ìdìnnà wàhálàmùnà mìlàmùnà ìmà musa àti yusha ọmọ ọ̀dọ́ rẹ̀ ọlọ́ba sọ ibi fawájáde àdìdá mìnìkà àdìdá àwọn méjèèjì rí ẹrú sí kan nínú àdúgbò ẹrú sí àwọn ọlọ́run àtàyẹnà wàhánàtà mìnìkà àwọn ọlọ́run afúnni àánú àánú afúnlátọ̀dọ̀ àwọn ọlọ́run inú àtúntà afúnná ni wípé wàhálà múná mílíọ̀nù náírà ìlúmọ̀ àwọn ọlọ́run afúnni ẹ̀kọ́ afúnni mọ̀lá lọ́dọ̀ àwa kéwì onímọ̀ yẹn nínú àlù ọlọ́ọ̀ni ọlọ́ọ̀bá yìí ló sọ fún wa ní tíwájú súnmọ́ àyà kẹsàn-án yìí pé kò lè hàdìyẹ sẹ́wì lẹ́dínà yàtàmúnà wà lẹ́dínà láyàtàmúnà ìnàmọ́ àyàtàdà káwù wúlò lè àlìbá sọ fún mi náà sẹ́yìn tó ní mímọ́ àtẹ̀ntì ò ní mímọ́ tí wọ́n wá dọ́gba ní láíláí wọn ò lè dọ́gba ìnàmọ́ àyàtàdà káwù wúlò lè àlìbá àwọn tí wọ́n jẹ́ pé làákà ìgbẹ́ nu wọn àwọn náà ni wọ́n ṣe ìrántí ni wọ́n ṣe làákà ìsọ̀rọ̀ ọ̀tọ̀lọ́ gbogbo ìmọ̀ yóò gbé ìyẹ̀wò ní ọjọ́ tẹ̀sí ni ọjọ́ ìdí èsì tẹ̀sí ni nínú òkè ọlọ́run ẹlòmíì dáàmú olówó tí ì wá ọlọ́wọ́ sí ọlọ́wọ́ sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ti sọ̀rọ̀ dáàmú ọmọ rántí ọlọ́run mẹ́ta alẹ́ ìfẹ́ yọ kàwé rẹ̀ yọ kọ lóòtì rẹ̀ yóò mú pẹ́ńsù ẹ̀sùn ní kíni ṣe yóò tó mú tọ́jú lọ́wọ́ lẹ́yìn táàtì ní kòtò sẹ́ni wọn lẹ́yìn táàtì ní kòtò táàtì jáde sẹ́fọ̀rọ̀ lẹ́yìn táàtì tóbi síríọ́sì kìí ṣe jẹ̀dọ̀ kìí ṣe wàhálà kí á lẹ́gbẹ́ ṣe sí òǹdúndà lẹ́gbẹ̀ẹ́ tẹ̀lómi òǹdúndà lẹ́gbẹ̀ẹ́ tẹ̀lómi oore ọlọ́run ni kéèyàn lẹ́kọ̀ọ́kọ́ mọ́ ṣùgbọ́n o wàá gbìyànjú kọ́mọ̀jà sábúrú iná rẹ̀ ní kó o lo ẹ̀kọ́ yẹn sí nǹkan dáa mọ́tò sí ní ọ̀dà tọ́ba wa jẹ́ mọ́ ìmọ̀ ṣẹ̀rí àtúnímọ̀ ń pa rẹ̀ ikú tí wàá tún bẹ lórí ìlú tó wá pọ̀ kódà bíi ti kẹ́mísírì kódà bíi ti bàọ́lọ́jì o ewu ti bẹ lórí òun tó wá pọ̀ torí pé ọlọ́run tó sàwọn ànábì ọlọ́run lẹ́sà. lẹ́yìn àwọn àtẹ́bí ọlọ́run àwọn àbá àti ẹ̀ka ń ní ìmọ̀ sí ẹ̀kọ́ lójúlẹ́kùn àwọn ọmọ kò nínú tàrà àwọn ọlọ́run ṣe nàbí fún ọmọ ìlú báwo ènìyàn lẹ́yìn ìgbà táwọn bá ti kùnà ara wọn. kéèyàn wá mọ Qur'an tó máa kàdí kódà ẹlòmíì tó kọ́wá tó ti sọ fún ìbàjẹ́ à ewu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run àdìgbọ́lá sọ fún wọn sọ́ọ́tù sọ́ọ̀tù ayà ìkejì àti ìkẹta ìgbé ya ayú alẹ́dínà àmàlú límọ̀tọ̀kùnrin máa yà àtẹ́kọ̀ àdúgbò kakúrọ̀ lọ́kítà ẹ̀yìndà wáyé àǹtà òwúrò máa yà àtẹ́kọ̀ àdúgbò ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀ńtọ́jẹ́ káàdì ọ̀rọ̀ ti bọ́ ó ti bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo. tẹ́fẹ́ lójú yọlọ láyé àdàlìyàmà lima taquluna ma la taf'alun kílódé tẹ́ wàá máa sọ tó ṣe é gbé ẹ̀yin kan ò ní ṣe é fẹ́ ọ̀nà kó sàlùwà ọ̀nà kó sàlùwà kàbúrò àwọn kúkálẹ̀ ń dá ìtọ́nà jẹ́ nǹkan òyìnbá ní tó tóbi lọ́dọọlọ́run àtẹ̀kùlù máa la tẹ̀fàlù kẹ́ ẹ máa sọ tẹ́ẹ̀ ní ṣe iná ló jẹ́ pé bàbá sọ̀rọ̀ lórí agbárin náà ni.

lẹ́sìn tẹ bá ti kọ̀ọ̀rọ̀ ó ti fi owó ní ìtọ́jú ọdún mẹ́wàá lọ. kí ló dé kí lọ́ba ẹ̀yìn ẹ̀rọ ló sì tẹ bá wọn fi pákéjì yẹn níbi ẹ̀ ẹjọ́ tètè mọ̀ tó bá lọ ọlọ́run ó wọlé síbẹ̀ tí ọba ọlọ́run ó wọlé síbẹ̀ ọlọ́run bá dà ẹ̀ ṣùgbọ́n kọ̀ dá ẹ̀ wọlé sí ọdún tí ó jáde lọ́wọ́ ajẹ́ pé tí ó sọ ọmọ àdìgbà tó gbìn ẹ̀tọ́ wá sí ṣàádà ẹ̀ ọmọ ike kó fi sẹ̀rí tó ń jáde ní ìgbà kò sí ìdánwò kò sí paasi ẹ wá ní ìlú ẹ nígbà lọ́wọ́ ẹ rẹ̀ ẹ̀yìn ẹ̀ wò wá tọ́lọ́ ti sọ tó wá ìlú ṣá adájọ́ ìlà ẹ̀yìn tẹ́ bá sí ẹsẹ̀ bọ́ ọ̀rọ̀ bí kọ́ọ̀tù náà ní ẹ̀yìn mọ́ nílẹ̀ ó sì ó sì máa sí lọ́wọ́ á ní kó tó lọ kọ́ọ̀tù ó bò ó kà lọ́wọ́ kó tó lọ dẹ́rẹ́ kódà bí bí bọ́ọ̀lù bẹ́ẹ̀ ṣe ìdí wa fi lẹ́tọ̀ ní aráàlú ní sọ̀rọ̀ pátákì rẹ̀ sọ̀rọ̀ balógun tó lu ọkọ̀ ọ̀dọ́ tó ìlú tó ti lu ọkọ̀ nínú kí n fọkọ̀ gbé àmì fún lọ́wọ́ fún lọ. ìròyìn ọdún bá jẹ̀dẹ̀ tó kẹ̀ wá lọ́wọ́ sí náà ẹ̀yin yóò lò ó lẹ́sìn tẹ̀lá sí kéèjì ẹ̀sọ́ mọ́ tẹ̀ ló lẹ́sìn tẹ̀lá sí kéèjì bóòlù ẹ̀sìn wa máa ń gba five thousand lẹ́nu wa ten thousand lẹ́nu wa twenty thousand tó lẹ́fẹ̀ẹ́ kọ́ sílẹ̀ nìkìyà mọ̀ ọ̀nà àti ti kọ̀ rẹpẹtẹ. ńgbà ọba yẹ ẹ̀sùn sọ pé áfíríkà kíláàsì ni tí sùkúù bá fẹ́ kóra rẹ̀ jáde kóra rẹ̀ jáde pòfáìtọ̀ ní ọ̀nà òkú ní ọ̀nà òkú. kì í sọmọ tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ilé ní kíláàsì tẹ́ bá fẹ́ tẹ́ tó náà dáa kó gánà. ǹgbẹ́ wá jókòó sí kíkò lórí ọ̀rọ̀ àtọ́ba tó tó tó wá lẹ́yìn tó sùn kú jáde kí lọ́kàn bẹ́ẹ̀ ló sùn kú bẹ́ẹ̀ kó jáde kí lọ́kàn síbẹ̀ yìí lọ́kàn yìí lẹ́ra bàjẹ́ tọ́ba fún yín lọ ìgbúdà lọ́wọ́ àná bí ọba fún yín lọ kọ́ lọ tiẹ̀ kó níìtì ọlọ́ba àyíkọ́lá tó pé yá ayú alẹ́dí na àmàlú limatakulu na máa ta àtẹ̀fàlù kàbúrà mọ́tàní ìdàlá ni à ń takulu máa ta àtẹ̀fàlù ẹ̀yin olùbàdàn ló dé tọ́jà pé ẹ máa sọ ẹnìyàn ò ní ṣe sí ó tóbi ní ìbínú lọ́dọ̀ ọ̀rọ̀ ó tóbi ní nǹkan ó là lọ́dọ̀ ọ̀rọ̀ kẹ́ ẹ máa sọ kẹ́ ẹ níbi sí ọlọ́run sọ máa ń tọ́lọ́tù bàbá ayé àtọ̀tìfọ́ ọlọ́ni àtàkùrú nẹ́ẹ̀nẹ́ sábẹ̀lẹ̀ lórí wàtàǹsáwọ́nà àwọn kúsàkú wà á tún tẹ̀lé lónà nìkìtà àbàdà àti. tí o ti la ka ìlú ọpọlọ ní tí ẹsẹ la ka ìlú fọlọ́n kọ́ sáà ló wà o nínú àdìsí àtúndì wọ sọlọ ńlá àìwọ sọlá tí ń bẹ ló sọ yìí bukari àti muslim nígbà tí a fà wá muhammadu lamini ṣèpèjì tí ń sàlàyé lórí àwọn àyà tó jọ wáyé ọwọ́ àwọn àwọn àdìsí àtúndì wọ sọlọ ńlá àìwọ sọlá tó àti sọ yìí bukari àti muslim ó kó tiẹ̀ ìgbé òjíṣẹ́ ọlọ́sọlá àìwọ sọlá nínú ọ̀rọ̀ tó sọ olùkọ́ ń gbé èèyàn kan wájú ọ̀gbìn àlìkìyàmà wọ́n wà aṣọ sínú náà ìfun rẹ̀ yọ máa wọlé báyìí yọ máa sàn wọlé wọ́n wà máa mú yípo nínú náà bó ṣe jẹ́ pé téèyàn bá so ẹ ìràkúnmí tó bá so mọ́bi ọlọ tó fi okùn so mọ́bi ọlọ yọ máa yí ní àràjì ọlọ bẹ́ẹ̀ náà ló ló ṣe máa yí nínú náà wọ́n wàá máa mú ikú àwọn èèyàn tí ń bẹ́ tún fún àwọn yóò wà máa sọ pé ẹ̀yìn fúlàn máa àtọ́ọ̀bà lágbájá nínú aṣíọ́ tiẹ̀ náà ń bẹ lára wọn o wọ́n máa fi kí ayé wa aṣíọ́ ìfún tiẹ̀ lọ́nà tó bọ́ lẹ̀ yìí. aláǹkà tó ń ta àmúrù náà bẹ́ẹ̀ máa rúbọ tẹ̀lé àná àná ìmúga àtọ́nà gbọ́sọ̀ àlùbá láti fi hàn. sékèèsì wọ ojú ń pa wá láti ẹ̀ká máa ṣe dáadáa sékèèsì wọ náà ló ń kọ̀ fún wa ká yóò dáko sí ọ̀dà ẹ̀ mẹ́tẹ̀ẹ́ nígbà àwọn èèyàn náà tí ọgbà dá ilé ọjà owó mọ́tàláṣí oní àdéhùn ọmọ akọ tí wọ́n fi yára gbàgbà. owó ẹgbẹ́ ti ìsìláàmù oní àdéhùn sẹ́gun rẹ̀ yóò tó lọ́wọ́ sí. lóríṣiríṣi ọ̀nà táwọn èèyàn gbà lọ́wọ́ sí nítorí ọ̀rọ̀ àta lówó gidigidi yóò fi nítorí lọ́gbẹ́ ní ọ̀sùláàtì ẹ̀ láì ní ẹgbẹ́ lọ́wọ́ ọ̀dà rẹ̀ kọ́nà kọ́ sànù wa sí wọ́n kọ́ nǹkan láti ẹ pé ká ṣe dáadáa sí wọ́n kọ́ lọ́n kọ̀ fún akámọ́sá yìí dá. yọ̀ọ́ wàá máa sọ pé kóńtù àmúrùkún bẹ́ẹ̀ máa wúlò wàlá àti tòótọ́ àwọn ọmọ apáyé láti ẹ pé ẹ máa ṣe dáadáa ṣùgbọ́n òun lè ṣe é. wàá ní akọ́ni ìmúkẹ́rù wàá àti kòtùmọ̀ ń kọ̀ yìí pé kẹ́ ẹ má ṣèbàjẹ́ ṣùgbọ́n bàjẹ́ òun gan lòún ń ṣe ọlọ́mọ sàrúmọ̀ ẹlọ́mọdé àwọn onírú ẹ̀ o níta bá fi ṣàṣe kọ́ lọ́n kó sàmójúkò fún wa o. àwọn afá àti sọ̀rọ̀ láàrin nínú wọn ni náwó wíwà àfa òwúlé àdúrà ọ̀bàyàn náà sọ àdúrà ọ̀bàyàn àtàwọn afá mi náà wípé. kò túmọ̀ sí pé kọ́mọ wa sọ fáwọn èèyàn pé nǹkan wọ̀ dá o kọ́mọ túbà lọ ọ̀dọ́ ọ̀dọ́ tó ti mọ́ra jáwọ́ kó bẹ́ẹ̀ kọ́mọ kó mi kọ́mọ sọ fáwọn èèyàn torí pé ọ̀ràn yẹn ló ń ṣe ìbẹ̀ lọ́rùn yẹn ọ̀ràn yẹn kó lù ú àti ọ̀ràn yẹn kó sọ fáwọn èèyàn kọ̀ wá lù ú kó sọ fáwọn èèyàn ìyá méjì nù ọwọ́ aṣọ fáwọn èèyàn kò lù ú ìyá kan nù ó lù ú kó sọ ẹ̀wọ̀n gan lọ́nà kó sọ àkóbì yá. sòkè yẹn máa lọ bá kíní yìí èmi ò tí ì lè ṣe ìlè sọ́wọ́ àmì ẹ̀kọ́ ọmọ sí ìyá tó ń kó yàrá bí ẹ tọ́ jalè tó tó tó tó tó mówó lówó tọ́wá tó lọ fi mutí yọ jẹ́ ìyá olùtọ́jà yóò tún wá jẹ́ ìyá ọtí tó gbowó lówó ṣùgbọ́n ojú ọjàlè ọjàlè ọwọ́ àfilọ́ ọwọ́ àfilọ́ ra ìtọ́rù sọ ẹ̀mí báwọn tí wọ́n gbá rẹ̀ yọ jẹ́ ya olè lọ́jà ṣùgbọ́n kò ní gbalada lórí ìtọ́rù sọ ẹ̀mí ọlọ́run àti ìjọba ní mímọ́ kọ́lọ́ jẹ́ kí àsìkò ní jáde lórí ẹ̀ ṣá àlá à ń pè bẹ́ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni àdìsí mi náà tí ìmáàmù Ahmed gbà wá àti àwọn míì látọ̀dọ̀ Anas ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ní òru tí mo rìnrìn àjò lọ sánmà mo rí àwọn èèyàn kan tọ́jà pé tó kọ́ra ju ṣèfà òun bí mà pàrí ìdìbò náà sísọ́ọ̀sì láti inú iná ni wọ́n ti ń gé ètè wọn gbogbo ìgbàlódé ti ẹ̀rọ láti gé báyìí ọlọ́run tó kékeré mi ò tún sọ mẹ́ẹ̀ onílò wa sọ fún jìbìrì rí pé àwọn wo alẹ́lẹ́ oníjìbìrì wa sọ pé àwọn láàyè tó tọ̀ bá fún min ummatika àwọn tí wọ́n máa ń ṣe kútúbà ní àwọn báyìí tí wọ́n máa ń bá àwọn yẹn sọ̀rọ̀ ìjọ jimá ni àbí ìtí èsì jimá ni kánú ya'muruna an-nasa bil-birri wa yansawna anfusahum wọ́n máa ń fa àwọn yẹn láti ẹni wọ́n máa ṣe dáadáa kò wọ́n ti gbàgbé ara wọn wọ́n ti gbàgbé ara wọn ẹlòmíì ọmọ rẹ̀ yọ gbàgbé dúdú lé ọmọ ó sì dàgbà ó sì ga tó báyìí kò ní mọ ọ̀rọ̀ ayé gbà onílé tó gbé ní adébílò lè tú wàá ẹlòmíì tó àwọn àjọ ti dá wà àwọn ẹ̀rọ ti jáde sáwọn sùn yọ̀tẹ̀ wà lọ fi sí ti dàrí etí dàrí yọ̀tẹ̀ lọ fi primary school ti lé ibi sọ́kàrà wọn ọmọ tó ti pé tòjú ọ̀nà lọ́rọ̀ o sì wà ní o sì ẹ̀sìn lọ́dún pé mo ní èsì kọ́ lọ́ọ́ ìgbàlá ọgbọ́dún yìí ká tó kọ́ lọ́sàbòsì sí o ẹjọ́ gbé pọ̀ náà pàtàkì jùlọ èyí tí mo sọ lánàá ọmọbìnrin àwọn àmọ́ òwe gbé ọmọkùnrin nìkan lọ pàtàkì àwọn àgbàgbé ọmọbìnrin nílé ìsìláàmù ọ̀faramọ́ báwọn gbàgbé ara wa àgbọ̀dọ̀ gbàgbé ọmọ wa àjọmọ àjọmọ ìfipò àjọmọ ìgbèjì lórí kọ́nà kó fún wa sí àwọn èèyàn mọ̀ àwọn máa ń pa àwọn èèyàn dáadáa ṣùgbọ́n wọ́n gbàgbé wà ń yẹ tìlú nàìjíríà ìmọ̀ nìyẹn wọ́n sì tún máa kásíra ọlọ́ wọ́n sì máa kásíra ọlọ́ gbogbo ayé àti sọ tí ń tí ń yéré wọ́n gbogbo ẹ̀ náà wọ́n máa bà abala ayé ìlú bìbí ní sáwọn yẹn ò ṣe làákẹ́ yìí nígbà tí wọ́n yẹ akọlọ́ni sọ pé wà á ní obìnrin nìyí láwùjọ àmàlà mọ̀àdàkú mi kọ́bìlì yorùbá ní wọ́n ti wọ́n dání ẹ̀ tó jẹ́ kọ́nà wọn tó fi àti àwọn olóòsà ọlọ́run kọ́ fi àjò gan-an. wà á ní obìnrin mi ní lábẹ́ àmàlà mọ̀hàbà omi ọ̀bẹ̀rẹ̀ gbogbo adéwálá ẹni pé onímọ̀ nípa àbọ̀lẹ̀ ẹ̀sìn wa ìkọ̀wá lù ú. tọ́bátà lè fi yáàmà ọlọ́run kọ́ fi àjẹ òun náà kó tó di pé yọ wá sẹ̀ máa fi àjẹ àwọn olóòsà. wọ́n béèrè lọ́wọ́ sí wàhálà mọ́sínà àgbáyé nínú àwọn àbá àbọ̀ àwọn ẹ̀dín náà ó ti kọ́ nípa ọmọ àti lẹ́wọ̀n ilẹ̀ kọ́nà tí ọdẹ wọn ní àtúbọ̀tán dáadáa ti àwọn náà. ipe ohun tó lórí yìí kọ ṣètò òótọ́ dé àti ètò òótọ́ bàbá yìí kò tiẹ̀ máa dé ìgbà lórí ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni ẹjọ́ jẹ́ ọ̀rọ̀ ẹtí ń ti òòsà wọ́n bẹ̀rẹ̀ di àti ẹ̀sán ṣùgbọ́n ìjà tí ẹtí ẹtí ó lè gbé ń lọ́wọ́ tó sì jọ mímà ọ̀rọ̀ tí wọ́n wọ́n pọ̀ yẹjú náà kó ló sọ tó wọn lè kó tó wọn lọ láàyè kẹ lẹ́yìn ìgbà náà níṣẹ́ wà òbẹ̀mí ó láti sì rẹ̀ wà wọ́n wà lọ́sọ̀ ọ́ mùsùlùmí tí àbúrò rẹ̀ rà gbà wá àti àwọn míì olùmọ̀gbọ́n tí òjúṣe ọlọ́sọ̀rọ̀ náà àlùfáà pé pé ìnà àwùwalà náà sì yúkú lọ yọ̀wọ̀ ẹ̀fẹ̀ yá máa fi àlẹ́ ìrọ́jú lọ oṣù tó ṣe é ó nínú àwọn ilẹ̀ tí wọ́n ẹni àánú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ sí ìdájọ́ wọn àdìsí wa lórí kí ni nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ sí ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn téèyàn fi sin lọ́wọ́ onáyọ̀ nípa transaction pẹ̀lú àwọn èèyàn tó bá jẹ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ sí ìdájọ́ ẹ̀ ṣùgbọ́n èèyàn tí wọ́n kọ́ fà wá síta ipe ìwọlé ọkọ wa ṣe ẹjọ́ ìlànà ìṣe wa ṣe òtí ọlọ́sàn lọ́la àjọ sáàjọ pé àkọ́kọ́ àwọn èèyàn tí wọ́n kọ̀ fún àdìgbà ìkìyàmà ó náà ní èèyàn kan tó kú sójú ọ̀nà ògùn ọlọ́run fáwọn tí yàgbé yìí fún àbúrò wọn ní àwọn ọmọ arábà wọn wà á wá ọlọ́run bá wà á tó pé kó sì sàánù rẹ oṣù lógún bá dìbò ó tún lọ sí gbogbo o tó kó pa nígbà tó ọdún pàǹdà o sì lọ sí bọ̀ sí nǹkan kò sí ọ. nígbà wà lọ ogun ìbílẹ̀ lọ wá kú ọlọ́run fi àánú lọ ó sì yóò fi hàn ọlọ́run bẹ́ẹ̀ lọ àánú wọ ọlọ́run. ogun sójú ọ̀nà ọlọ́run. kọ́ńtà bàbá àríkà fi hà wọ́n wà nílé rè pé kí lọ́wọ́ á ṣe ń bí ìjì àwùjọ lọ yóò ní kọ́ ọ̀tá ní tóbi ká àtà òṣèlú torí ìyá ló ń jáde ìwọ ọlọ́run títí tí wọ́n lọ pàtó síbi ogun ọlọ́run bá yìí pé wọ́n á sọ pé kàdídáfíà àbúrò ènìyàn yọ̀rọ̀ lọ pa wọ́n á kí ní kakọ̀ tálítà lè á yìí kọ́ ọ̀rẹ́ tẹ̀lé kakọ̀tẹ̀tẹ̀ nítorí nítorí ọba lójú ogun ní pé kí wọ́n lè pé akọ̀lẹ̀ ní ọ torí ẹ̀ lọ́ba lójú ọlọ́run yẹn rẹ̀ nìyẹn torí pé kó lè ọ̀gá akọni ní ọdún kùrẹ́ṣì torí ẹ̀ lè lọ àwọn yẹn ti ti wí kò sí ládàá nǹkan fún ọmọ ń bì láti ìyá náà ládàá ẹ̀ náà lè fi gbà. lẹ́yìn ìgbà náà òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ bá a lọ sọ́dọ̀ pé tó mọ omi rà bíi fọ́sọ́kì bá a lọ àtàwọn ìgbà náà. ọlọ́run wà á pàṣẹ kí wọ́n máa wú ọ ojú rẹ ọmọ wa gbolè sí ojú rẹ ọmọ gbolè lọ tí o lè fún yọ lọ sínú náà ọlọ́run sọ àpò olùkú ẹ̀. wàrọ̀ jù lónìí èèyàn mi bẹ tí wọ́n wá o ìmọ̀ ẹ̀sìn dáadáa wà á wàtọ̀rọ̀ alukur'an olùkúdà kótópa kur'an èèyàn akura torí kótó máa ń parọ́ ìbànújẹ́ gbàlẹ́ kọ̀ọ̀kan wá akura torí wọn máa tó ṣe omi káàkiri ìbànújẹ́ gbàlẹ́ ní àwùjọ káàlọ́ òkúye. fáwọn tí a bí yìí wọ́n wà á ọlọ́run wà á fi ìdẹ̀kùn rẹ̀ kàn án olóòsì pé ìdẹ̀kùn lọ́rùn náà sì fún un wọn lágbájá àwọn èèyàn mímọ ń bẹ tí wọn ṣe wàhálà àti ẹrẹ ọmọ nímọ yìí wọn náwó sí owó ọ̀ràn ó níbi ó níbi tí owó lágbára dé. ó níbi tí owó gbẹ lágbára dé. kọ́ yẹn wọ́n kọ́ wá sí bí kàlùkọ̀ kùrán torí ìwọ ọlọ́run nìkan òwe kàlùkọ̀ nìkan kà ó torí ọwọ́ ọlọ́run nìkan òwe kàlùkọ̀ nìkan kà ọlọ́run tó wọ́n tó pa mọ́mọ́ ìlú ọlọ́ba nìkan lọ́sọ̀ pé kàdá irọ́ lọ́ba wàláàkì nẹ́kàtà àlámùtàlẹ́ ìmọ̀ yìí kọ́ làálẹ́ kò sí tó fi kọ́ ìmọ̀ yìí tó kọ́ ìmọ̀ yìí tó mímọ̀ yìí ọ́ ẹlòmíì kọ́ ìmọ̀ yìí tó yí lé wọn torí pé ní wọn ilé àbá rẹ̀ wọn bá lọ jù yọba lọ bí tí ó ti kọ́ mọ́ yọba lọ bí tí ó ti kọ́ ọ̀rẹ́ mọ́ àti kátà yá àti nẹ́ka ìlúgbọ́ ẹ̀ akọ́kọ́ mọ́ra wọn. ìmọ̀lẹ́ o tó ń bẹ̀rẹ̀ ojú omi àgbà yìí ni àyè bá bá wọn lọ́nà wọn lẹ́kẹ́ sí ìdílé wàá bẹ̀rẹ̀ wàhálà Yorùbá kọ̀ wá ọgbọ́dọ̀ mọ́lẹ́ àti nílẹ̀ fún mi. torí pé bàbá ẹ̀ ní tẹ̀ máa ń kun náà yóò gbọ́ wájú kìí ṣe pé kọjá ìmọ̀ náà délẹ̀ àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ wà kúnlẹ̀ lọ sábàdà oní ọmọ oní ọmọ kò ìgbà mẹ́lò ilé ayé mi rẹ̀ yíyọ ọbẹ̀ sọ̀rọ̀ láti fi àwọn. àwọn tí wọ́n fọwọ́ sí kí wọ́n wá òṣèlú ìmọ̀ tí wọ́n wá lórí lọ́wọ́ ọbẹ̀ lẹ̀ kẹ́kọ̀ọ́ sí ń bẹ nípa bọ́ wájú nípa máa ń ká fún wa balabala ẹni yẹ kí yẹ pé mi lẹ́yìn rẹ̀. ọlọ́ọ̀bá àdéjọ́ láti ọdún kàdá irọ́ lọ pa wàlá kí ní kàtà àlámta lẹ́yìn màlíyò kọ́lá àlẹ́ wàkọ̀rọ̀ àtàlùkọ̀rọ̀ àmàlíyò kọ́lá owó àtàrí pàpàdékì. nítorí kọ́ ìgbàlódé mo lè pé onímọ̀ ni ọ́ àwọn èsì ti sọ̀rọ̀.

tába ti ní kọ́ra tí àlá yìí lọ́sọ̀ yìí pé wọ́n á mu wọ́n sàn gba bọ́ọ̀lù tó lù yóò ní ọ̀rọ̀ yẹn ní ṣùgbọ́n ọlọ́pàá àsìkò rẹ̀ sì wà pé bọ́ <laughs> bí àyè láàrin ó ti tó láti fi iye aago kan pẹ̀tà ti wà lálẹ́ ibi bọ̀ ní tó tá a ti gbẹ́jà wá sàrùn kí ilé tó máa padà wá láti ilé wọn wá máa rà adúgbò lọ́lọ́ adúgbò lọ́lọ́ dáwà tí yẹn ní tìsáàbù sí ilé ó tó ń rìn lọ lórí ẹ̀kọ́ yìí wọ́n láyà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ mi sanawula first year second third fourth àwọn àdìsí mi lọ́ọ́ yẹn nípa pàdé gbàtẹ́sí lẹ́kọ̀ọ́ ayé àkùrá mi ní ẹ̀sìn tí ẹ̀yẹ bá sábà tó ìdéyìn ọ̀kà sórí ìdéyìn ó tó fún ká sórí. ìmọ̀ ọba ní ọmọ nígbà tó ìgbà balẹ̀ àwọn tí mo ọba sábà tó gbé e, ẹ̀ wọ́n máa tó wọ́n máa ni lórí àwọn láti tí máa sọ tí òsì wẹ̀rẹ̀ kan máa dé tí ó kà á sọ̀rọ̀ ká ìgbẹ́ndé ẹlòmí tuntun ẹlòmí bí àdìsí bí bí tí kí tẹsẹ̀ mọ́ wá ẹnìkan bẹ ọ́ phd lọ́wọ́ ibi sì ṣe masters lọ́wọ́ wọ́n máa ń pẹ́ bí àwọn tíra tó ti tú sí Yorùbá àdìsí kan bẹ tọ́jà gbé ẹnu àlàyé sá tọ́lọ̀ ti dáadáa mo ti tí mo ti nígbà mo tó tu báyìí mo bá fi ìtumọ̀ gbọ́ tu mo bá fi lọ́wọ́ àṣẹ tí a jẹ orúkọ ìtumọ̀ ẹ̀kọ́ tó olùwò tí ẹ̀rọ lọ bẹ̀ nípa àdìsí kan sọ pé àṣírà kò sa àwọn àmìlẹ́kùn òkè ayé pé kásìkò fìlì mọ́tìrì wọ́n kásìkò fìlì mọ́tìrì wọ́n kásìkò fìlì jẹ̀sìrà lọ àá. ilẹ̀ ní kí wọ́n ṣẹlẹ̀ ní mọ́tìrì ilẹ̀ ní kí wọ́n ṣẹlẹ̀ ní mọ́tìrì yẹn ní west àti east ayé ìbò tó ṣẹlẹ̀ tí ó dà ní àgbègbè lọ́wọ́ ní jẹ̀sìrà lọ kásìkò tí wọ́n lò yẹn wọ́n tún máa ń lò fún kòsóòfò shams ẹ̀ kòsóòfò shams àti kòsóòfò lọ́pàá so wọ́n máa ń lò pé kí àgbọ̀tọ̀ yẹ kí oṣù kan wà ta fún wà ta ibẹ̀ lọ́kàn rẹ lọ lọ́ba ní oṣù kan wọ oṣù kan wọ ní wọ́n kọ̀ ẹ wọ́n lù kẹ́kẹ́ pé ẹ̀yà ni ẹni tó sì ní mímọ̀ dáadáa ni wọ́n máa ń lọ ṣùgbọ́n tí mo fẹ́ ló bẹ̀rẹ̀ pé wàhálà tí èèyàn ń ṣe lórí bá a fẹ́ gbẹ̀sìn yá fẹ́ gbẹ̀sìn yìí ààyè tí máa ń yí wúlò fún yàn ọkọ rẹ̀ pẹ̀tẹ́ ni ẹ̀ńtọ́ náà bá ti ní ó jiná nulẹ̀ kó tó lọ tọ́lẹ́kọ̀ọ́ tí ń rìn pẹ̀lú dáwà yóò ní ìlà alábàbà bí jáde ṣùgbọ́n tí òsè kankan àánú ọlọ́ni ká lọ́sẹ̀ kò fi kéyìn lórí ẹ̀sìn jẹ́ pé àwọn ọmọ àwọn mi ní àtọwá ká máa dá àwọn ọdún mẹ́fà lọ́wọ́ méjìlá yọ ọlọ́kọ́tọ́ kéré ní títí òde ẹ̀. àwọn ẹni mo ti mọ̀ tó tó sì fẹ́ẹ́ tó jẹ́ bá ti nílé olórí jọ ni wọ́n mọ̀ lọ́wọ́ nàìjíríà brain yóò jẹ́ brain nàìjíríà ṣùgbọ́n mẹ́ta rẹ̀ ti yàtọ̀ gédégbé. ó ti di mọ́tẹ́ẹ̀lì mi ní ọ̀rọ̀ adé pé nàìjíríà ò lè kọ́ láti gbé àwọn kan lọ́wọ́ practical experience ni òdìdí pé kéde kéde pé ọ̀rọ̀ lásán o yọ wà á lọ sí báyìí ó lè má lùdì ọ̀sẹ̀ méjì lọ olówó òun ò feel convenient ní ìlú bàbá o yọba tó padà yọba lọ lọ sí sókè lọ ọdún èyí ìparí omi yọ padà ọdún oṣù méjì wọn fún ọyọ lọ́sẹ̀ méjì báyìí ó ti fi bá yọba tó ayé padà níta fẹ́ ló bẹ̀ ní pé ọlọ́wọ́ bá àlejò ọlá yóò ní rọrọ pa kí wọ́n wọlé bá àwọn fún mímọ̀ lásán ni ọ́ gbégbé lọ ìgbìlẹ̀ ọkọ mímọ̀ kí wọ́n lè pe á ah, ọmọkùnrin àdúgbò àti ìgbìlẹ̀ ọkọ kọ̀ọ̀rọ̀ á ẹlòmíì ìdólógbó ilé wa ilé ilé ọlọ́sọ àbí ilé ilé ọkọ ayélujára ilé ìdìbò lórí ìkókó tọ́ba sì ti dọ̀rọ̀ ẹ̀sìn àmì rẹ̀ iná ìjọba wa wọ̀lọ́ ìlàbẹ̀ wọ̀lọ́ ìlàbẹ̀ ẹlòmíì kò tí ì mọ bí wọ́n ṣe ń bí ọ̀hún sáré ìyàwó rẹ̀ sẹ́wọ́n sáré ìyàwó rẹ̀ tó ń bá gbé wọ̀lọ́ ìlàbẹ̀. ìyàwó rẹ̀ gan otu ti dọ̀tà ju ẹ̀ ó ti ní fúláwù ti lájẹ̀ dá àwọn olùwọ́ wa ni ó sì wá wá wá àti tó ṣe wá àti tó ṣe wá sọ́dọ̀ wá dára lò ó sí ọ̀. wọ́n fún alọ́kọ̀ tó ní ti gbá àti ìyá ní àti tí àwọn àlejò láyà àbílẹ̀ ẹnìkan ó sì ó sì tó di àìsàn àti à. nígbà wọn gbé ẹsìn báyìí fún ẹ̀kọ́ bá wà lẹ́kọ̀ọ́. wọ́n fún wa lọ́wọ́ tó ní ti ìgbéka di tíà táwa di dìdì dára kù tá a ṣe gbogbo ẹ̀ tá a ṣe wàhálà tá a gbé lọ́dẹ́dà kò tún wá gbẹ kò tún wá mú àwọn àwọn ráìsì ráìsì sàrà náà ní òye gbogbo rà ó wàhálà ìgbésẹ̀ gbogbo rà kí n tó mọ iye tẹ́ ta ráìsì lọ́nà àlejò kan tó wá bá mi lójú sí lọ́wọ́ bí èdè wọn káàkó kan ọba lójú ó yàgbé lọ béèrè lọ́wọ́ bẹ́ẹ̀. ráìsì lọ́jọ́ tó tún mẹ́fà yẹn lẹ́lẹ́gbẹ̀rún ọ báwọn máa jẹ́ ìwà fámìlì rẹ̀ nínú wọn nìkan o ìwà fámìlì rẹ̀ máa jẹ́ sùn tí ó gbogbo ọlá ìkànnì ẹ̀ka ní lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀ka máa jẹ́ sùn. kì í ti jáka wọ ọ̀tọ̀ àwọn ọ̀gbẹ́ni wọn já jáka ní ọ ọ̀tọ̀ àwọn ọ̀gbẹ́ni wọn gba jáka jọ ní ọ alhamdulillah àwọn ìgbà bíà gbèsè nọ̀nà ni ọ gbé wẹ́ẹ̀dì ẹ̀yìn ìjì wà bá wà ìgbà ìdá fẹ́ẹ́ tó mẹ́rin gbé ọlọ́run fi àníyàn àwọn òbí sanwó lẹ́sàn-án ó fi àníyàn wọn fi sẹ́wọ́n lẹ́sàn-án kéèyàn ó ní àníyàn pé òun fẹ́ mú àyè mọ̀ tán kú òlọ́kàn òun nípa àlàáfà yẹ ẹ̀sìn lòun fẹ́ kẹ́kọ̀ọ́ sí. àyèmọ̀ká yọ ọ́ fún yàn tí yorùbá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àyèmọ̀ká yẹ ọwọ́ akẹ́ mú kó lọ́wọ́ múra lọ́kọ́ ìdè lágbáwá lọ́kọ́ àdìsí lọ́kọ́ kọ́ àrùn lọ́kọ́ ìwé lágbáwá kìrìtìkì tó lórí kàṣẹ́yìn àwọn yorùbá ti ní ìbẹ́tọ́ tó ní oṣù lóògbé lágbáwá ló ti mọ̀ á iná ló fi mọ Quran ló fi mọ̀ á lú. lábàá kan kọ pé àwọn bẹ́ẹ̀ ṣe gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ lẹ́jọ́ mẹ́ta ìgbà gbogbo gíláàsì ẹ̀ǹkan kan kọ pé àwọn bẹ́ẹ̀ ṣe gbẹ̀gbẹ̀ ó sì yẹ kí gbogbo wọ́n wà lórí WhatsApp bá sọ pé alàlà ayé ni wọ́n alàlà ayé ni wọ́n rà kódà àwọn ọmọ ọ̀dọ́ wa ní ẹni wà ní ní rọ́ọ̀tọ̀ wọn mọ̀ mo ní alẹ́ láì ní wàrà wà láàyè ó dùn lọ sí ìgbà yẹn kí ni ká gba èrò tó ní ìgbà yẹn ti yá wà yẹn lóde wa. èmi ò sì mẹ́rin ẹni tẹ̀sẹ̀ sọ fún mi nígbà mo wá àtẹ́yìn ìjọba ìdìbò àtẹ́yìn ìjọba ìdìbò ìdílé ẹgbẹ́ àlọ́ ìgbà ah bí mo ti àtẹ́yìn ìdílé ìdílé ọlọ́gbẹ́dá ti gbẹ lórí kọ́mẹ́ntì ni mo kọ́ ọ́ ọdẹ ọdẹ tọ́bẹ̀ wá ní àlẹ́ ìwà pàtó tó bá lálẹ́ ayé wà rà lórí ojú àtòrí ẹni tó bá lálẹ́ ayé wà rà. èdè lábánà sì ni tẹ bá fẹ́ sọ pé na wá dé pé á ọ̀nà yẹn ni máa ọ̀nà yẹn ni lè jẹ́ ilẹ̀ alàlẹ́ ayé wà rà. àwọn nǹkan yẹn ìní òde kí ènìyàn ènìyàn oníṣàṣìṣe bí àwọn tó fi lọ ṣẹlẹ̀ àwọn tí ẹni á máa ṣẹgbẹ́ mọ́jọ́ kiri àná ṣebí àdìsù òwe fásitì ni wọ́n ń tún dùkùtù lọ́wọ́ ọ̀páyé wọ́n ń tún dùkùtù gọ́ọ̀nù nọ́ọ̀sì báwọn ṣe gbé nọ́ọ̀sì yẹn ni àwọn gbélé lórí kódà ẹ tó tún jẹ́ òṣàlù fún wa tó tún jẹ́ àbá fún wa ọdún tó jáde tó fẹ́ máa bọ̀ ní Saudi ìdílẹ́sẹ̀ láti mission tájọ pàdé lásìkò àjì tẹ́sí parí masters èyí sẹ́yìn lọ bẹ̀rẹ̀ dìgírì nígbà tí ọ̀rẹ́ gbọ́dọ̀ ti sùjú èdè lákọ́ alẹ́lẹ́ yìí làdẹ́tọ̀ sáàmì sọ̀rọ̀ yìí nígbà tá a sì ṣàlàyé fún àǹtẹ̀lélà ọ̀nbẹ ní wọn náà tọ́nà tó kọ́ sẹ́yìn padà tọ̀pọ̀lọpọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ní báyìí ní tó súnmọ́ jùlọ ẹgbẹ́ tí àtò súnmọ́ jù mọ̀ lọ́yẹ̀ wò rárá lórí ẹ̀ ebùnú kẹ̀kẹ́ ìlú wa bẹ́ fún ọ̀yẹ́ wò sẹ́mi ìnáwó lórí sọ yìí Muslim ọwọ́ àbẹ́ tìfátì olùbárí ti inú ajá rẹ̀ fátì olùbárí mẹ́mẹ́ tí wọ́n ráyè yẹ̀ wò so sùnúbìlà àwọn bí náà bẹ́ẹ̀ èèyàn ọ̀dà nínú ẹ̀rú tó fẹ́ mú àìmọ̀ kan nínú ẹ̀mí òun lórí àlámọ̀rí tọba ti wàá bá nìyàn mi nígbà ọba dé fájà lẹ́bù fẹ́ má ní sọ́rí àlẹ́kọ́ sàtìfẹ́tì ìbànújẹ́ rẹ̀ òun tó ó ti bẹ̀rẹ̀ pé wá ọ̀nà ìjẹ́ ìlú tọ́lọ̀ wọn ti fẹ́ dà kọ́ ṣùgbọ́n ìwọ lọ́wọ́ yẹn pé torí sàkíyèsí ni lọ ah, yóò máa di wọ́n mọ́lẹ́ ìgbà tó kọ́ sẹ̀. ẹ ti mọ̀ lábẹ́ yóò máa rìnrìn mọ́tò ọbẹ̀ lè gba tí òní mọ̀ tẹ́tẹ́ tó dòrò tó lọ tó ti tòun kò ti ṣe báyìí. àníyàn yẹn ó jẹ́ tó ṣe pàtàkì pípọ̀ ó jẹ́ tó ṣe pàtàkì kọ́lọ̀ kọ́ máa dúró ti wà. olùyọ́nàbọ̀ ọ̀wọ́ yóò wá pàṣẹ pé ẹ̀ńtọ́ papọ̀ láwọn tí ọ̀gá lórí tọ́lọ́ nítorí tó ṣe ara bíi ọkọ̀ mẹ́sì kò tán lórí tọ́lọ́ tó mọ kúmìrà bí ní ìfọ̀sọ́ ìgbà àdáwọ̀ ní àtàwọn ìyá rẹ̀ náà. ọlọ́run ìfọ̀ máa gbọ́ òun náà kọ́ máa fojú rẹ̀ gbọ́lẹ̀ kó lọ ẹlẹ́ẹ̀kẹta òṣìṣẹ́ ọlọ́dọ̀ sára sọ pé èèyàn ní ìtọ́lọ̀ ṣe ìgbàyè fún nínú àrísìkì oríṣiríṣi owó lọ́lọ́ọ̀kan nínú dúkìá yàrá ọlọ́ọ̀bọ wa fi ìrora rẹ̀ tó ṣe fún un yóò fi hàn onú oṣù tó bẹ́ẹ̀ ni wọ́n lọ sànú wa. ọlọ́run nípa òbí ṣe o à yóò ní wọn lọ kò sí ojú ọ̀sẹ̀ àti wọn lọ́ọ̀ bá fẹ́ kéèyàn lọ́wọ́ sí ti náwó sí. mo fẹ́ kàǹgà báwo wọn kọ́ mọ́sálásí àti ẹni dìbò òwòlé fún wọn ilé ìwé jẹ́bi pẹ̀lú ìsìlámù mọ́kọ́ fún wọn àwọn ọmọ wọn jẹ́ mọ́ńgà lọ́wọ́ òun lóṣooṣù ìwọ ọlọ́run àwọn okó náà bẹ́ẹ̀ àwọn tálákà náà bẹ́ẹ̀ wọ́n máa ń tò ọ̀nà <laughs> ọlọ́run wa sọ pé kàdáfà ìrọ́lọ́pá ọ̀làkí nẹ́ka fàáńkà ní yorùbá ọ̀làkú ọ̀dọ̀ wa ló ń pàpẹ́ dé. gbogbo tó ń ṣerú ọlẹ́gbẹ̀ẹ́ wọn máa yìn ọ́ ni bọ́ọ̀ mọ́ ń tọrẹ wọ́n sì ti sọ àwọn yẹn ti yìn ọ́ òsì látàkì kan wọ́n wáyé wọn lọ ọlọ́run àti wọn ó òun náà tí wọ́n lọ wọ́n sùn náà wọ́n lọ ìta fẹ́ẹ́ ló bẹ̀rẹ̀ orí ọlọ́run nínú ìmọ̀ orí ọlọ́run ni a ti ogun tọ́lọ́mọba ti gúnyà orí ọlọ́run ni ọrọ̀ tọ́lọ́mọba ti gúnyà kéèyàn ó fi ọkàn òdodo tọlọ́run kó fi lò mọ́ iná ìlú òdodo ju orí ọlọ́run láti fi àmọ́ tí ọba tí wọ́n ti lò mọ́ yọ̀ọ́ wà nínú àwọn ẹ̀yà àkọ́kọ́ bí ọkọ̀ wọn náà wà á ní wọ́n bèrè ìrìn yìí láwùjọ àná dàrú mi fàbílì lò sáájú ló wá láì onímọ̀ tí ọba lúmọ rẹ̀ ọ̀nà ọba yóò fi ìyà jẹ́ síwájú kó tó sẹ̀mọ́ àbíyà jẹ́ àwọn olóòṣà ọ̀nà kó sànù wa. ẹ̀jẹ̀ apáyé ilé ìlú lò kálí bọ́ sí mi ní agbọ́nrin mi lọ́la àbí òṣè parí mi. ẹ ọ̀rọ̀ òkú ẹ̀jẹ̀ àjọ bẹ̀rẹ̀ ìwọ̀n bàtà pé kọ́lọ́ bí ó wù wá ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àlọ́ rẹ̀. abẹ́ sọ̀rọ̀ ọba lọ́la àti àjọ àtọwọ́ ọba rẹ̀ tí wọ́n yẹ ká pẹ́ lónìí so ṣùgbọ́n lọ́la iná là á torí àwọn tó bá wà ní ẹ̀kọ́ lè máa fọkàn bá kíkà rẹ̀ lọ ìṣàlọ́wà ọ̀nà tó wà rẹ̀. اللهم اهدنا فيمن هديت هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت أبارك لنا فيما أعطيت قبلنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل الله عليك